kú kalẹ̀ o ọ̀gbẹ́ni òkìkí bright ṣé dáadáa ni adẹ̀kú àṣepọ̀ ọdún hmm. àwọn awuyewuye kan ń lọ nígboro bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yìí ti ṣe díẹ̀ tó ti wáyé ṣùgbọ́n láàrin kan àwọn awuyewuye kan ṣẹlẹ̀ pé lẹ́yìn ikú olóògbé alhaji fatai yusuf ọkọ lóyún ẹ̀yin gẹ́gẹ́ bíi dírìvà àwọn tẹ́ dírìvà lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ aburú ìṣẹ̀lẹ̀ wọ́n wá sọ pé lẹ́yìn ikú wọn wípé àwọn ojú yín rí àwọn nǹkan kan tó jẹ́ pé ẹ ti bá àwọn oníròyìn díẹ̀ sọ o ṣùgbọ́n àwa wá fẹ́ pé kẹ́tù wá ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ àwọn nǹkan tẹ́ ẹ go through àwọn nǹkan tó ju yín rí láàrin ìgbà tí olóògbé ṣaláìsí. Ah, ẹ ṣe olóòtú ṣe rí ojú gbogbo ẹ lọpẹ́ fún Ọlọ́run Ọlọ́run balùwà tó lọpẹ́ lílọ ká kọjú pẹ́ fún Ọlọ́run pé a ṣì wà láyé àwa láyé tí tí kì í bá ṣe pé ìfẹ́ tí ọlọ́run bá ní sí wa ni àwa náà bá ti wà nínú ilẹ̀ lẹ́lẹ̀ ọjọ́ ọlọ́run bá tí ò ṣe tó wa bẹ́ẹ̀ àdúpẹ́ fọlọ́run àwọn tí wọ́n dẹ̀ tí wọ́n sí láyé náà á fi yọ̀ wọ́n ọlọ́run ọba ló ní kádàrà bó ṣe kádàrà ìgbésí ayé oníkálukú bó pẹ́ bóyá àwa táwa lórí ilẹ̀ náà á padà wọ abẹ́lẹ̀ ẹjọ́ kan lẹ́yìn ìgbà tí Alhaji Fatai Yusuf lóyún kú tán ojú rí gan-an number one Ah, twenty one days ni mo lò ní ìyàgànkù nínú cell nìbàdàn tí wọ́n fi ṣe investigation ikú tó pa ọkọ̀ lóyún bọ̀tìgbà tí wọ́n ṣèwádìí títí tí wọ́n ṣèwádìí sọ́tún tí wọ́n ṣèwádìí sósì tí wọ́n rí wípé àmọ́wọ́ because gbogbo ìgbà yẹn wọ́n gba fóònù wa àlásẹ̀sí kankan wọ́n go through ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí tí okálùkù ní so wọ́n rí pé Uh, uh, mọwọ́ àmẹsẹ̀ uh, kó tó di pé wọ́n fi wálẹ̀ ní after twenty one days lẹ́yìn ìgbà tí a kú ń bẹ́ẹ̀ bó ṣe padà lọ síbẹ̀ wọ́n ní kí n máa wá àpadà lọ kó tó ti di pé gbogbo ẹ̀yẹn ojú tán anigbe lẹ́yìn ìgbà yẹn a lot ti ṣẹlẹ̀ ní during the time because I ah, go pass through a lot mi ì lè sọ yóò ṣe tó mo fi sunkún. So cool tí o pé tí n bá dá wà ní báyìí má kàn máa kéde even gbà tó dára ẹ̀ kó dà kó fẹ́ yí ọ̀tá mi lórí ọmọ kan ajọ́ ń gbélé ńgbà yẹn ọmọ yẹn akọ̀jáde síta inú yàrá ni wọ́n wà several times òun lè jáde ọmọ wa bí ọmọ yẹn jọ́kọ̀ pé ah, jọ ṣé lóòótọ́ lọkọ lórí ti kú ni ọmọ yẹn wá ní à nǹkan máa ti ń ṣọpọ̀ òkìkí ọkọ lórí tó ti kú tó ti kọjá oṣù kan tí wọ́n béèrè pé ṣé wọ́n ti kú ti pẹ́ torí nǹkan tó fà ní wípé ọkọ olóyún máa ń pè mí Mr. Òkìkí tó máa bá mi sọ̀rọ̀ gan ìgbà mi máa gbé fóònù báyìí bí ìgbà tó ṣe pé kọ́ọ̀lù aláàjì Yusuf ọkọ olóyún fẹ́ wọlé mi ò rí kó pè mí mọ́ Mr. Òkìkí mo fẹ́ ṣe nǹkan lọ ah. and again we have a lot of discussion tí a jọ ṣe pẹ̀lú alájọ àtàyè tó kọ̀ọ̀kan lóyún gbà yẹn gbogbo promise not promise mi Mr. Okiki ah ẹ jẹ́ mi tó lóòótọ́ gan o ájì ọdún yìí ẹ máa ṣe ájì lọ́dún yìí ẹ máa lọ sí mẹ́kà lọ́dún yìí ẹ gbọ́dọ̀ ṣe mẹ́kà lọ́dún yìí ah Mr. Okiki ah tàbá ti lọ títà lọ tàbá ti dé mo gbọ́dọ̀ wá fún yín ní mọ́tò yín torí inú agreement wa gbà tó fi mí ṣe ambassador agreement yẹn wà bẹ́ẹ̀ wípé àwọn máa fún mi ní káà tuntun wọn tí wàá fún mi ní káà yẹn tí ọlọ́jọ́ fi dé ah, ẹ máa ń kírun dáadáa ẹ gbọ́dọ̀ lọ àjì a gbọ́dọ̀ rán ilá àjì àbí tó lóòótọ́ bíi tí gbogbo àwọn nǹkan yẹn wọ́n wò wípé ìgbà tí wọ́n bá mi sọ̀rọ̀ yẹn gan òrìn àjò yẹn náà làwà tó ti ń bá mi sọ èlò ọ̀tọ̀rọ̀ àṣekòdì tó thirty minutes tó máa jáde kó láyé mọ́ àbí kí n sọ pé àṣẹ wọn ti kú àṣọkù wọn ló ń bá mi sọ̀rọ̀ ẹ mọ̀ ah, mo pass through a lot o mo pass through a lot because àwọn kan náà sọ nígbà yẹn pé oh, eh, òkìkí ó sì máa padà sídìí ọ̀kadà ó sì máa gbọ̀kadà ọkọ̀ olóyún tó fi ń gbéra náà ló ti kú yìí wọ́n eh, máa gbọ̀kadà bó ṣe wà yẹn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọlọ́run ọba ló láṣẹ lọ́dọ̀ ló ṣe bó ṣe wù ojú rí gan tí mi tiẹ̀ lè rántí tí mi ò lè tí mi ò lè sọ. ọlọ́run ṣeun ṣùgbọ́n ẹ má bínú lọ́jọ́ tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n ní bullet proof kalẹ̀ gbé. no kò ṣe bullet proof o ṣé tó bá jẹ́ bullet proof ni ṣé ọ̀tá máa wọ inú gíláàsì bullet proof látẹ̀yìn ni ọ̀tá ò lè wọ inú gíláàsì bullet proof náà and number two níbi ìsàlẹ̀ níbi ọwọ́ wájú àwọn ọlọ́pàá gbà tí wọ́n dé wọ́n rí ọ̀tá àgbọ̀n tí ó wọ ara bọ́dì mọ́tò yẹn nísàlẹ̀ níbi ilẹ̀kùn nísàlẹ̀ kò wọ́ ní kì í ṣe ilẹ̀kùn gangan lọ́wọ́ after ilẹ̀kùn bíi chassis ṣá tó bá jẹ́ bulletproof ṣé ọ̀tá bọ́ bá wọ̀ bẹ́ẹ̀ ni ṣé ṣe bulletproof o. ọlọ́run bá wa tẹ olóògbé sáfẹ́fẹ́ rẹ̀ agbọ́n pé olórin ni yín ṣé orin jùjú lẹ̀ ni àbí orin fújì ibo lẹ dúró sí gbogbo àbí hip hop. olórin fújì ni mí but mo máa ń ṣe àwọn hip hop track lóríṣiríṣi tí mo dẹ̀ ti ṣe tó ti tó ti lọ díẹ̀ táwọn èèyàn mọ̀ pọ̀lọpọ̀ níta nínú ẹ̀ tí mo ti ṣe but fújì gangan ni mo fi bẹ̀rẹ̀ dèní dọ̀là mo ṣe nǹkan fújì torí fújì ni òpó tó gbé pọ̀ pọ̀lọpọ̀ orin dúró àfi tá a bá parọ́ lóko àwọn hip hop tó wà ń tàn sí kí ni wọ́n ń kọ fújì ni wọ́n kọ náà so I'm a real fújì musician but mo kọ́ nípọn. ṣé ẹ kọ́ṣẹ́ fújì yìí. Hmm. mi ò kọ́ṣẹ́ fújì bàbá tó bí mi bàbá mi kọrin àjàlá bàbá mi rají ajíwèrè ni bàbá mi ò ìyẹn níjì ó mẹ́sàn-án kó kú. Adékúnlé ìgbà tí mo wá ń dàgbà ni mo gbọ́ tán fádà mi àjàlá o torí wípé mi ò gbọ́njú mọ́ dáadí mi ọmọdún méje ni mo wà ní bàbá ti kú ìgbà tí mo wá ń dàgbà ni mo wá ń gbọ́ tán dádí mi wípé dáadí mi àjàlá wa bá mi rájí pàjíwèrè ni wọ́n kí wọ́n tó fàyè lẹ́ẹ̀kan tó kú ìgbà tèmi náà ń dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ o ni mo wá discover pé mo lẹ́wọ̀n bàbá mi lára o kì í ṣe pé mo kọ́ iṣẹ́ orin lọ́dọ̀ ẹni kankan ṣùgbọ́n mo fẹ́ràn dr lake dr Síkírù ní Àyìndé Balógun Àgbàjẹ́lọ́lá tó kú.